ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ tuesday ọ̀sẹ̀ tá a wà yìí ti ṣe ọjọ́ keje oṣù karùn-ún tá a wà yìí ìní ìpàdé ńlá ìpàdé pàtàkì láàrin àwọn alágbára ẹgbẹ́ òṣèlú pdp ní ilẹ̀ yorùbá ló máa wáyé ní ìlú ìbàdàn tó jẹ́ olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé gbogbo àwọn alágbára ẹgbẹ́ òṣèlú pdp ní ilẹ̀ yorùbá ìní wọ́n pàdé níbẹ̀ níbi tí wọ́n ti fẹ́nu kò sí pé àsìkò ti tó káwọn fi ọwọ́ sọ̀wọ́ pọ̀ káwọn sì gba ìpínlẹ̀ ondo kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ètò ìdìbò gómìnà oṣù kọkànlá tó ń bọ̀ yìí kì í ṣe ìròyìn mọ̀ pé ìyapa wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọn kò gba ti ara wọn ṣùgbọ́n látìgbà tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Nurudeen Jackson Adémọlá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti parí ìjà ìlú dà pé àlàáfíà ti fẹ́ máa jọba nu ẹgbẹ́ náà o ṣàò ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n máa pàdé ní ìlú Ìbàdàn ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yún gómìnà ṣèyí mákindé níbi tí wọ́n ti jíròrò lórí bí wọn yóò ṣe jẹ́ kí ẹgbẹ́ òṣèlú pdp kó gbàjọba padà ní ilẹ̀ yorùbá tó sì ní ìpínlẹ̀ ondo tí ètò ìdìbò gómìnà ti fẹ́ wáyé lọ́dún yìí làwọn yóò ti bẹ̀rẹ̀ àwọn tó wà nù pàdé alágbára yàtọ̀ sí gómìnà ṣèyí mákindé tó gbàlejò ẹ̀ òní gómìnà nurudeen jackson adémọlá ti ìpínlẹ̀ ọ̀ṣun bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ ondo tẹ́lẹ̀ olóyè olùṣègùn mímíkò náà wà ń bẹ̀ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun tẹ́lẹ̀ ọmọọba ọlágùsù yìí òyìnlọ́lá náà wà ń bẹ̀ aṣíwájú káfàtà fún ẹgbẹ́ òṣèlú pdp ní ilẹ̀ yorùbá tó tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ògúnnágbòǹgbò ẹgbẹ́ náà lókè ní ìlú àbújá ìyẹn olóyè bọ̀dé george òun náà wà níbẹ̀ nínú ìpàdé náà náà ti ní àsìkò ti tó kí àwọn tún ilé àwọn tó gbogbo ìjà burúkú tó bá wà láàrin àwọn káwọn parí ẹ̀ káwọn jọ fìmọ̀ ṣọ̀kan káwọn sì rí i pé àwọn gba gbogbo ilẹ̀ yorùbá padà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc fún pdp tó ń darí ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sì ní láti ìpínlẹ̀ ondo ìlànà gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ eléyìí nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí